الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله فصل في أمر ma'ad إنه دان لقوي أفوني تبا في صفوة نقبرو ìbùpadà sí wa ìbùpadà sí wa lẹ́yìn ìgbà tó bá kúrò nílé ayé yìí òun ni kò sí tàbí ṣùgbọ́n a lè máa sá fún a lè máa bẹ̀rù rẹ̀ ṣùgbọ́n ẹ̀bẹ̀ náà la padà padà sí téèyàn bá ti kú àmọ́ kí wọ́n á lọ gbìyànjú láti sin sísin eléyìí tó ń sọ mí yàn nínú àpọ́nlé tó lọ sí fọ́ mi yẹn ni. إذا ما قل سقي ثم أماته فأقبره أي لنا بقى lẹ́yìn náà ni ó gbé sínú sàárè ẹ sì máa ké téèyàn bá ti kú tó àìkú tẹ bá ti gbé wọn palẹ̀ rẹ̀ máa tán lọ sí òun ti bẹ̀rẹ̀ alqiyamatu sughra. ó ti bẹ̀rẹ̀ alqiyama as-sughra alqiyama yọmọ wa wà nù sàárì rẹ yìí títí tó fi di ọjọ́ gbẹ̀ndà alqiyama àìsàn ìkọ́tọ̀ gbẹ̀ndà alqiyama kò sẹ́ni tó mọ̀ gbà tí ń bọ̀ ọlọ́run bá nìkan máa gbà tí lójú àwọn kèfèrí yà gbẹ̀ǹde o mo ní ti wá ṣùgbọ́n làwọn bá ló súnmọ́ innahum yarawnahu ba'ida wa narahu qarida àwọn ni wọ́n wò kó jìnnà ṣùgbọ́n làwọn bá rí i pé ọjọ́ náà súnmọ́ torí ẹ̀ al-ma'ad ọlọ́ọ̀ni ibi tá a padà tá a padà sí lẹ́yìn ìgbà tá a bá sí má lókè pẹ̀lú. afáàní wájizẹ́n lè amẹ̀rẹ̀ báyìí wọn nù sórí والحشر جزما بعد نفخ الصور ó ní gbàgbọ́ lódodo ìgbàgbọ́ tí ò sí èméjì nínú rẹ̀ wípé ìgbéǹde ń bẹ ìgbéǹde ń bẹ lẹ́yìn ìgbà tá a bá kú wa anna Allaha yab'athu man fil qubur wa anna Allaha yab'athu man fil qubur ọlọ́run ọba yóò gbé wa dìde àwọn ti gbàgbọ́ ìpẹ́ni tó bá ti ní kò sí gbèrè fahuwa káfir fahuwa káfir kílẹ̀ rí rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá sọ pé. زعم الذين كفروا أن ألا يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير كثيرين من سكواني جنددي كلفا تكفيري فيما من سجنددي كم سبب توفى tí kèfèrí fi máa ń sọ pé kò sí gbẹ̀ǹdẹ̀ jẹ́ kí màá ran létí ẹ̀yọ̀ kan nínú rẹ̀ ìgbẹ̀ǹdẹ̀ nígbà tó lọ́wọ́ bá bá gbé àwọn ẹ̀dá dìde yóò ṣe ìṣirò fún wa lórí tí wọ́n gbélé ayé ṣe ẹni bá ṣe rere á gbà ẹni tó bá ṣe àìdá àbúrò ọ̀jẹ̀ tiẹ̀ ìgbà tí kẹfẹ́rí sì mà yìí pé òun ò ní rere ìkàtún sí láyé aburú náà ní gbogbo ohun tó ń ṣe láyé kí wọn lè túmọ̀ kí gbèǹde ọwá kí yóò fi jẹun torí rẹ̀ gbèǹde mọ wá o ìdí ni táwọn kèfèrí òfin fẹ́ kí ìgbèǹde ọwá sábà bí mi sábà bí mi olùtúmọ̀ wọ́n ní àìmọ̀kan three wọ́n mọ̀ bá wọná mm-hmm. sábà bí mi ọ̀dà ṣé èèyàn lè ti wọná nù sáré ṣé èèyàn lè ti wọná nù sáré kó tó dijọ́ gbẹ̀ǹdẹ̀ àbí kò ní wọná ó dijọ́ gbẹ̀ǹdẹ̀ nàá. mi gbọ́ wọ́n kàn fi hàn ni kò ní ti wọ̀ kò ṣe déédéé sẹ́yìn lè ti wọ aná kó tó di jọ́ gbẹ̀ǹdẹ̀ àbí ò lè ti wọ aná ẹ̀hán kí láì rí ẹ̀ sẹ́wọ̀n kó tó hídìí النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب إلي جوت مسك الله الله رأي إما فرعون كما لا يروا إن النار كنت تجاك من القيامة بقى iná èyí tí wọ́n wà nínú rẹ̀ ní ìsinyìí báyìí ìmúnitọ́wò báwo ni ó ti padà rí ni kìí sùn gangan níná tí wọ́n wà á padà wọ̀ nítorí tó bá ti jọ́gbìn nàìjíríà ọlọ́run á sọ pé àdàkíw àlẹ fìràhùn àṣẹdẹlẹ àdà ẹkọ ìyẹn fìràhùn ẹdà sínú ìyà ńlá ìyà tó lé ṣé fìràhùn ò ní wọ náà ni torí kọ́ lọ sọ pé àdàkélú àlẹ́ fìràwù ọlọ́run ọba sọ pé àdàkélú fìràwù náà wà àlẹ́hu àṣẹ́bẹ̀lẹ̀ àdáàb kí ló dé ṣé fìràwù náà wọ̀ náà bí oníwọ̀n náà ṣé ọmọlẹ́yìn ni ọjà ẹnu náà ni àbọ̀gà ńlá nínú àti ló sì jó ok ayé ayé ọ̀sán fún ọ̀wọ̀ kí lè sí rẹ̀ a sọ pé kharajatil ayatu makhrajal ghalib wa ma kharaja makhrajal ghalibi la mafhuma lahu. ayé jáde jáde pé ó ń sàlàyé àwọn tó pọ̀ àwọn tó pọ̀ làwọn ọmọlẹ́yìn fìràwọn kéde fìràwọn fìràwọn èèyàn kan ṣoṣo ni tó bá kó àwọn èèyàn tó pọ̀ so gbogbo wọn náà ní ọjọ́ wọn náà àwọn ètò pọ̀ lọ́lọ́run tọ́ka sí tí wọ́n bá wá tọ́ka sí ìtọ́pọ̀ kò túmọ̀ sí wípé èèyàn kan tó kù kò ní wọ̀ yọ wọ̀ dáadáa ẹ̀bùn náà ló sùn wọn olórí ibú fìràwọn náà tó lórí ní olórí ibú olórí ni túmọ̀ rẹ̀ ni lórí ibú Yorùbá tí wọ́n máa tẹnu ó ti ṣòfò èèyàn burúkú tàbí tẹ́ bá fẹ́ ṣe dictionary bẹ́ẹ̀ sì mànú sẹ́yìn lè ṣe dictionary you can't go for that ta ló lórí ibú èdè màmá yín nù ẹ̀ gbọ́ olórí ibú ná ó ń túmọ̀ rẹ̀ pẹ̀lú opposite olórí ibú torí ẹ ti burú wọ́n etí wọn kan pẹ̀lú ara rẹ̀ ẹni tí kò lè dáhùn ẹni tí ò ní dáa fún olórí ibú Abdulaziz ẹyin bàbá Yorùbá ẹni tó ti parun parun báwo èèyàn ń jẹba orúkọ ti parun. amúnisìnà kí ni wọ́n fara rẹ̀ lẹ́sìn olórí ibú kò ní rí ìyọ́nú ọlọ́run mhm. olórí ibú náà nílẹ̀ sanfẹ́wà tí o bá sọ pé olórí ibú wọ́n gé kúrò ní ìpìlẹ̀ rẹ̀ ní olórí burúkú àmọ́ gé kúrò tó wa wọ́n wá sọ pé olórí ibú ìyẹn ni pé olórí búburú olórí búburú mhm. alo olórí búburú torí rẹ̀ ṣe kí ni tó tọ́gbọ̀n agídí <laughs> ẹ̀gbọ́n yorùbá torí pé olórí bú ó ní ìtumọ̀ lédè yorùbá tẹ́bá tí wàá gbé sórí tẹminọ́lọ́jì ṣẹ̀ríyà ó ní ìtumọ̀ gbogbo àti wàá sọ pé lórí ibu ni lágbájá nínú ìṣẹ̀ríyá ó túmọ̀ sí pé ọmọ àná ṣé yẹ wa ọmọ àná nínú ìṣẹ̀ríyá torí rẹ ni wọ́n ṣàkíyọ́n àwòsàáyì tó lórí ibu ni àbí aha àmọ́ ní yorùbá language tó bá sọ pé lórí ibu ìyẹn ni kẹ́ni tí gbogbo nǹkan rẹ̀ bàjẹ́ ẹni táyé rẹ̀ ní dáa ẹni tọrọ rẹ̀ ò ní lójútù ẹni tó pé rádaràda nìfẹ̀mí rẹ̀ ó rí rádaràda náà ní ọba kú kò lè dáwọ́ lé nǹkan kan kọ́ yọrí sí rere gbogbo tí bá ń ṣe rábàràbàràbàràbò náà ní ọmọ raka olùkọ́ yé eléyà ní terminology yorùbá language but tó bá wá sí terminology sẹ́ríà tó bá sọ pé lórí ibú lẹ́nìkan ọpọlọ rẹ̀ ọ̀ lọ síbi pé ọmọ àná torí ẹ̀ láti sọ pé olórí ibú ni fìràwọn àbí ètò olórí ibú ayiwa sẹ́wọ̀n pé kéde ó lè má jẹ́rú olórí ibú ti àwọn Yorùbá o àmọ́ olórí ibú ti ṣe yà sẹ́wọ̀n pé láyé ó sọ pé alaysa li mulku Misr wa hadhihi al-anharu tajri ó ní sẹ́kẹ̀ẹ́ sèmi ní ọba alẹ́ Misra tó lórí ibú wọn pè lẹ́yìn. gbogbo àwọn akéré mọ bú odò ya bẹ́ẹ̀ sẹ́mi ni wọ́n ti ń sàn èmi la láṣẹ mo rò pé yé wa àmọ́ olórí bù ní lọ́la olórí bù nínú tí ẹ ti ta. ó túmọ̀ sí pé ìgbéǹde ń dàn ìgbéǹde ń bẹ táwọn ni Allahu Rabbul Alamin ni ó ti ṣe dá wa padà أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم تنقايا يوالي آية في الآية وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم كافرين يا أبا النبي محمد صلى الله عليه وآله وسلم هو أمو إبوكو egun òkú tó ń múnú sáré egun yẹn wá wà báyìí kò tí ì túká kó ṣe mú tọ́ tẹ́ báyìí egungun yẹn bá kẹ fún ó délùbọ̀ torí pé ó ti jẹ ó ti jẹ ó ti jẹ ó ti di korofo kọjá mà kankan má ó ti tẹ báyìí ó túká ló dé lùbọ ó ní pé ọlọ́run tún wá fẹ́ mi sí léyìí la ọlọ́run ní ẹ sọ fún qul yuhyiha alladhi ansha'aha awwala marra ọba tó ti tó ṣẹ̀dá rẹ̀ nígbà àkọ́kọ́ òun náà ni ó tún dá padà wa huwa bi kulli khalqin alim ọba tó mà nípa gbogbo ẹ̀dá tó kí ni ọ̀sẹ̀lẹ̀ dánú sàárè wa kí ni ọ̀sẹ̀lẹ̀ sókùnù sàárè tọ́mù nàám. nípa gbígbé wa dìde kí ni ọ̀sẹ̀lẹ̀ sára wa ṣé wọ́n ṣe sin wá láṣẹ́kù ni tí ó fi jẹ́ pọ́lọ́ ọkọ̀ sọ pé ó yẹ tún dìde àbí tó bá ti sìn yẹn lè pòórá kéèyàn parẹ́ kéèyàn ojú pé kò sí máa nínú sàárè kí ni ọ̀sẹ̀ lọ. sá parẹ́ nu sàárè àbá ní parẹ́. ẹ̀la ti wà nù sàárè àti wà nù sàárè fọ́pọ̀lọpọ̀ gbà kí ni ọ̀sẹ̀ lẹ̀ sí ọ. sá jẹrà fa yàtọ̀ sáwọn ẹni tó lọ́wọ́ bọ̀ ọba kọ pé kí wọ́n jẹrà ẹni tí wọ́n jẹrà ọ jẹrà àmọ́ tá a bá jẹrà títí títí títí títí títí nǹkan kan ṣẹ́kù egun wo egun wo egun ìbàdí egun ìbàdí wọn pè é kó lè gbàdí náà ṣètò náà à wọ́n ti ilẹ̀ tába parí kápọ́lọ̀ nǹkan kó lè jẹ ìyẹn tó wá parí ìyẹn ti pòórá ìyẹn pòórá ilẹ̀ ọjọ́ èèyàn kò ní jẹ nǹkan kan nǹkan yẹn ò jù báyìí lọ. ó náà ni eegun ògbóró ẹ̀yìn ibi tí eegun ẹ̀yìn yín tó parí sí nísàlẹ̀sàlẹ̀ níbi tó ti pàdé pẹ̀lú eegun òdì yín ibi kéńkéré kan wà báyìí tí ó dàbí ọmọ ká eegun yẹn ò ní parí. òní wọ́n ń pè ní kíni àjìbọ̀ zálà àjìbọ̀ àdánà egun yẹn ọ̀tẹ̀kù fún gbogbo òkú egun yẹn lọ́lọ́wọ́ pa láṣẹ pípé kí a tún di èèyàn padà kí gbogbo owó dìde tá a di èèyàn padà ọ̀dà ṣé kí kọ́kọ́ ṣẹ̀dá wa tọ́lọ̀ ń kọ́kọ́ ṣẹ̀dá wa sóun ló le jù ní àbí sísọ fún wa pé ká tún déèyàn padà lẹ́yìn ikú wa owó ló le jù owó ló le jù léèsì tí ọba ti ṣèdánwò tètè wá jáde tí wọn á ní kó lọ wọ wa sí pé ìwé ìdánwò rẹ o tó ṣe fílẹ̀ tàì ẹni ẹyẹ gbólógún kan bá gbé agbátì ó tu lẹ́ni kọ́lọ́ bá fi sàdánwò fún ìdánwò ẹ̀ alele títí ọba ẹni tó bá tẹ̀lé mi yọ ojú ẹ̀ o bá ní wá kọ̀ mi títa alákọ̀ọ́kọ́ tó kọ ló le jù ni àbí ní ìfihàn ètò tuntun dáhùn. Abdulkadir àtọ̀ sẹ́ kíkọ́kọ́ ṣẹ̀dá wa lọ́wọ́ alẹ́ jù ni àbí dídá wa padà. kí kọ́kọ́ ṣẹ̀dá lórí jù ìyẹn tó bá pa wà là ń dà nǹkan ọlọ́dọọlọ gbogbo ẹ̀ ọ̀dọ́gba àbí òye wa tọ̀ nítorí pé tọ́lọ́mù bá fẹ́ ṣe nǹkan ń pàṣẹ ni kọ́ńtà ẹ̀kọ́ bíi kínú náà rí bíi kíni tọ́lọ̀ máa fẹ́ ní máa sọ fún pé kọ́ńtà ẹ̀kọ́ gbogbo nǹkan tó fi dé irú ikun tí mo fẹ́ fà yìí tọ́lọ̀ ọba sọ pé kọ́ńtà ẹ̀kọ́ ni ní rí fa tó fi dórí ọmọ tí ń tó gbé wọn. tí ọlọ́run ọba tó sọ pé kó ń fàyà kùn ọmọ tó di òní di ìyẹn ni pé gbogbo nǹkan torí ní táyà ń sọ nù pé innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun. torí ẹ ọlọ́run ọba ni ó gbé wa dìde o kì í ṣèyàn sáǹfààní bẹ́ẹ̀ kó gbé wa dìde àbí òsì. ẹ̀hẹ́ sọ̀kan náà àǹfààní tọ̀nà pọ̀ wà mí. alákọ̀ọ́kọ́ àwọn ẹni tó ṣe dáadáa nígbà tó bá gbé wa dìde wọ́n láǹfààní àti wàlìjánà nítorí pé Ní wàlìjánà ká tó kú náà. ẹni tí wọ́n yàn jẹ láyé tí wọ́n fọwọ́ lágbá lójú ó lọ́ọ́ rẹ̀ tó bá jọ gbèdé torí kí láyé ń bí kéte gbogbo ẹsẹ̀ ìyànjẹ ní máa rẹ tọrẹ gbà ibi tó bá tún ti sọ pé fẹ́ gbẹ̀tọ́ ìyànjẹ tán ṣe fún ọ ó tún jà lékún ìyá ń gbà mí àǹfààní mi a ti sọ yùn pípẹ́ ọ̀daràn onájìyà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù a sì rẹ́sìn wọn tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù bí ẹ̀yin tẹ́ ẹ máa fi àyà. tẹ́ máa tẹlẹ̀ bí ìgbà tẹ́ lè fẹ́ ẹ fẹ́ lulẹ̀ pẹ̀lú bàtà yín ọ̀tàn àbí ọ̀tàn lónìí. náà kọ́lọ̀ ọ̀bọ lè pé àdéhùn rẹ̀ nítorí kọ́lọ̀ ti sọ pé ó gbé wa dìde òdodo sì làdéhùn ọlọ náà. ẹ wọ́n wà torí lẹ́yìn gbogbo ìdẹ̀ra yòókù ti tẹ̀lé wọ́n wà àlùjánnà náà. ọlọ́wọ́n bá ẹ sọ̀rọ̀. ọlọ́run ẹni ẹ sọ̀rọ̀ kọ́ àkóso kó dò lọ fẹ́ sọ síbá òun kẹ́kọ̀ọ́ rárá ọlọ́run ẹ sípẹ̀ ọlọ́run ọgbà pẹ̀ ọlọ́run ọgbà ìpẹ̀ wọ́n ní ọlọ́run fìlà rẹ̀ hàn wá eléyìí kò sí nínú àwọn àǹfààní tá à ń sọ ń pa rẹ̀ pé ń bẹ níbi ìgbéǹde nítorí tí ọmọ àlùjánnà ti wà àlùjánnà. kìí ṣe pọ́wọ́ àlìjánà lásán ni àlìjánà torí àwọn ìdẹ̀ra ìdẹ̀ra ìdẹ̀ra ìdẹ̀ra oríṣiríṣi ó tún tẹ̀lé náà. gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ wà nítorí kánàbì sallallahu alaihi wasallam kó lè bá fi àwọn ọmọlẹ́yìn rẹ̀ kó lè bá fi yàn gàn. àǹfààní gbẹ̀ndẹ̀ kó lè bá fi òdodo hàn kó lè fòdodo hàn nítorí pé láyé ìbá kékeré títà wí títà lómi ọkàn máa gbígbà tí kòkòrò ń bẹ mú rẹ̀ tẹ́bá sàlàyé òdodo títí látò ní jíjọ́ oṣù gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọ́n mọ̀ pé irọ́ ni àwọn gbàgbọ́ gbọ́njọ́ gbẹ̀ndàlù kìyàmà ọlọ́wọ́ bó ṣe kíni yóò fòdodo hàn náà àǹfààní mi. àǹfààní mi látara kọ́lọ̀ ń gbé wa dìde sáà mọ̀ kọ́lọ̀ ń lágbára báà ní mà ama, ká lè máa bọ́lọ̀ ọba ti ṣe lágbára tó tọ́ torí di eléyìí agbọ́dọ̀ gbàgbọ́ nígbà tí àkìyà àmà ń bẹ̀ tó ṣe é ṣe káwọn ẹ̀dá kan sọnù tó ṣe é ṣe àbíyèsí ẹ kíyèsí o tó ṣe é ṣe àbíyèsí tí bàtà bá pọ̀ lẹ́nu ọlọ́síláṣí torí àwọn èèyàn pọ̀ kálukú bá ń kó bàtà rẹ̀ ó ṣe é ṣe kí bàtà ọ sọnù àbí ó ṣe é ṣe ṣe é ṣe kẹ́dà kan sọnù ìjọ gbèǹde pé lágbádá ń kọ́ àmọ́ rún ok ta ni ó wù nù wa kápò ń sọnù ìjọ náà kápò wọn jáde ta ni ó wù nù wa àwọn kèfèrí ni ó wù tí mùsùlùmí kan bá ló ọ ọ yà pé kò gbádùn kèfèrí ni ó wù ká pé òun sọnù wọn wọ̀ jáde ń jọ́nà wọ̀nyẹ kò lóyún káfíró yẹ lẹ́yìn tẹ̀lé kó n tó tọrọ ọ̀bà tọrọ ti mọ̀ pé ìyọ́ jẹ ségi lárò ìyọ́ jẹ ségi lárò wọn lọ sóòrò bákan náà ikú ọlọ́wọ́ bẹ́ẹ̀ ló dára yọ yọ wá jáde albert onáni ànàṣọ pé yọ yọ wá jáde yọ yọ wá kó nù lẹ́yìn èèyàn mélòó làwọn èèyàn tó jáde nù ẹjọ́ náà gbogbo ẹ̀dá ọlọ́run pátá korongodo wọn jáde ẹ̀mí ìbẹ́ tí kìnìún ti jẹ́ lion ńlọ́jẹ́ tí ẹ̀ jáde náà ẹni tí rìvà kọ́ńgò tó gbé sá lọ ṣé máa wà yẹ wà ẹni tí bàálù já sáà rókù sáàrà yìí rẹ̀ ṣé ọ wà ok ṣé láti lè rẹ̀ làánú ti jáde ẹni tí láyọ̀ ń jẹ ṣé láti inú rẹ̀ ni wọ́n ti jáde àbí láti inú kun láyọ̀ ẹ̀rọ ẹni tí ṣáàkì tó gbé jẹ láti inú ṣáàkì ni wọ́n ti jáde àbí inú rẹ̀ náà ń bọ lọ́gbàdé nù lẹ̀ láti inú ṣáàkì náà láti inú omi ló ń wà ẹ́ gbogbo wa inú lẹ́wọ́n ti dáadé kò sẹ́ni tó jáde lójú sámà inú ilẹ̀ ni wọ́n ti ṣe kí ni wọ́n ti jáde kálá kọ́kọ́ ẹ̀ tó ọkọ̀ jáde anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam kí lè rí ẹ ìrúkà anabi sallallahu alayhi wa sallam sọ pé ana awwal man tanshaqqu anhu al-ardu yawm al-qiyamah ana awwal man tanshaqqu anhu al-ardu yawm al-qiyamah èmi làkọ́kọ́ ẹni tí lọ́kọ̀ọ́kọ́ lanu fún. kí n jáde tó bá ti jọ gbẹ̀ndà kìyàmù àmẹ́lòmí ìsájú ànábì rárá o ọ̀rẹ́ tẹ̀lé jíjáde ànábì o ń pé téèyàn lè wá jáde nù sàárì rẹ kó tó di jọ gbẹ̀ndà kìyàmù tó lè jáde àkúdàáyà kò sí wọ́n mọ̀ ẹ́ rí lẹ́bàá lé wọ́n wá ìpè pé ya títí ya títí ọ̀dáwọ̀ tó tẹ̀lé àbúrò wọ́n ń kiri láàrin àràdà àti àgọ́ ń kiri kí ṣe lọ ní bọ̀ kí ṣe lọ ní bọ̀ kọ̀mọ̀nà ní ma sọ̀rọ̀ ní àbúrò irọ́ burúkú tí o bá lẹ́bù sáájú jọ́gbìn dàlùkìyàmá tani ẹ̀dá de ọ̀sán ni tí ọjà dùn àwọn náà mọ̀ pé rọ́ọ̀lù àmọ̀ ń pa ní yorùbá lẹ́bùn àmọ́ ẹ̀hàn pé rọ́ọ̀tì rídì jókòó láàrin wa ìdí ni tí wọ́n tún fi tẹ̀ bàtì ẹ̀hàn pé yorùbá náà sọ pé tá a bá pòkú ní pópó alàyè ní dáhùn tó yé tá a bá pe òkú tá a náà dáhùn alàyè irọ́ ni àbí ìṣirọ́ irọ́ funfun irọ́ funfun bá lọ torí ẹ ọlọ́wọ́ bó gbé wa dìde àbí òní gbé wa dìde tọ́ séèyàn ní lè sá ńjọ́ náà ni séèyàn lè sá séèyàn lè sá mọ́lọ̀ lọ tọ́ wal hashri jazman bákan náà kíkójọ tọ́lọ̀ ń kó wa jọ agbọ́dọ̀ gbàgbọ́ lódodo torí lẹ́yìn ìgbà tí wọ́n bá gbé wa dìde tí wọ́n kó wa kò síbi tó lè sá lọ kò síbi téèyàn sàlọ wọn kò gbogbo àjọba wọn ní tẹ́ bá kó àwọn èèyàn jọba yìí àwọn àlejò náà yí wa kù àwọn mọ̀lẹ́kọ̀ọ́ yí gbogbo wa kù ó bí tó sàlọ téèyàn bá tiẹ̀ sábọ̀ èèyàn lọ náà ni náà téèyàn sàlọ sùn sùn <laughs> àbí èèyàn sàlọ sí odò ẹran kọ́ ọdún ẹran níbo nílùú o níbo odò ẹran níwò odò ẹran bàdà tí ọ̀tà fọlọ́ ń sá lọ tí wọ́n lọ sọ gbogbo àwọn àlùyẹ tí wọ́n wà. yawma tubaddalu al-ardu ghayra al-ard ọlọ́wọ́ ti yí gbogbo ilé ayé padà ọ̀sán máa wà tó ti yí gbogbo sọ́mà padà tọ́ wọ́n kó àjọ báadà lẹ́fẹ́ sórí lẹ́yìn ìgbà tó bá ti fẹ́ atẹ́gùn sí hò ta ni ó fẹ́ atẹ́gùn sí hò Israfil Israfil táàlù yorùbá sọ pé títí bèlà <laughs> tí ó fi fẹ́ fẹ́ tábèlà sẹ́yìn mọ́bìlá àwọn mọ́bìlá rárá sọ́bìlá kan so torí ẹ̀ àwọn ọmọ làtàlámà israfi bóyá nù ẹ̀rí nù bíbélì nù kálá rámẹ̀tì ọ̀fà fèrè màláìka israfil màláìka láti ìjọ tọ́lọ̀ ti dá ní fèrè tí mẹ́lẹ́nu rẹ̀ báyìí ihò yẹn ń bẹ́lẹ́nu rẹ̀ ní ìrètí àti ọlọ́ọ̀ni. kọlọ sọ pé fẹ́ kó sì fẹ tó bá ti fẹ gbogbo ayọ̀ dàrú torí ọ̀dọ̀ àwọn àlùsùn náà ìyapa wà ṣé fífẹ́ méjì àbí mẹ́ta àbí ọ̀dọ̀ àlùsùn náà ìyapa wà wọ́n ní ṣé méjì ló wà àbí mẹta àwọn kan pé mẹta ni àwọn kan pé méjì torí pé alukurani náà si sí bẹ́ẹ̀ àwọn pé ni wọ́n ní yóò ni gbogbo dàrú gbogbo dàrú náà gbogbo obìnrin tí ń re sọ ma lẹ. gbogbo ẹni tó lóyún oyún ti pẹ́ kò tí ì pẹ́ yóò bí rẹ̀ náà gbogbo tọ́mọdé tàgbà tán hewú ẹ̀rí táwọn èèyàn máa ń hún ríra bí ẹni tó mutí láì mutí ìyá ọlọ́run ọba ló lè gbogbo ilé ayé ọ̀kọ̀ọ̀kọ̀ dàrú lẹ́yìn rẹ̀ yóò fẹ́ kejì gbogbo ẹ̀dá pátá korongodo kù lẹ́yìn rẹ̀ yóò fẹ́ kẹta ìgbà náà ní kálukú dìde ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون nítorí pé ọ̀sẹ̀ kó wọn ló fi kọ̀fù sóòr فصعق من في السماوات والأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون واني dídàrú tí ilé ayé dàrú eléyìí náà ní wáyé lásán àfi lẹ́yìn ìgbà tí màlẹ́kà bá kọ́kọ́ fẹ́ fèrè alá tó bá kọ́kọ́ fan fèrè alákọ̀ọ́kọ́ tàbá sọlá kọ̀kọ́ tá a fi kún kejì tá a fi kún kẹtọ́ di mélòó ó di mẹ́ta. màlẹ́kà yìí kọ̀ dánwó ẹgbẹ́ wọn tó ṣẹlẹ̀ tí mo bá fẹ́ kọ̀ dánwó nítorí pé àwọn màlẹ́kà máa ń gbọ́ àṣẹ ọlọ́run wọ́n sì máa ń tẹ̀lé torí pé ọlọ́run bá sọ wípé la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna máa yọ màrò wọn yìí ṣe ọlọ́run lórí ntọ́lọ́mba fi pa wọn láṣẹ ntọ́lọ́mba ni wọ́n ṣe ni wọ́n máa ṣe. la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun. wọ́n yìí ṣe ọkọ́lọ́ ọ̀bù tó wí àti ọlọ́run náà máa ń tẹ̀lé àwọn ọ̀dàbí èèyàn wọ́n náà gbọ́dọ̀ tó débi kànga yìí máa ẹnìkan kò gbọ́dọ̀ débi kànga yìí má pẹ̀lú gbọ́lọ̀ fa ẹ̀kọ́ débi àbí ó ti débẹ̀ yóò débẹ̀ kànga yìí sàkótí ẹ̀yẹ́ jókòó lórí kànga fa kí ló wọ́n tilẹ̀ kálukó ti jókòó ńbẹ kékeré ni àpótí tiwa nìyẹn subhanallah ẹ̀ tọ̀ síbi máa bí ẹsẹ̀ lẹ́tọ̀ọ́ náà níbí yóò ti ṣẹlẹ̀. <laughs> subhanallah eléyìí túmọ̀ sí pé àwọn mọ̀lẹ́kọ̀ dàbí èèyàn èèyàn dàbí màláìkà èèyàn aláìgbọ́rọ̀ lèèyàn màláìkà sì máa gbọ́rọ̀ abẹ́rẹ́ nǹkan mọ́ mọ́ pẹ́ẹ́ dé mọ́sálásí má torí tó ọba ti ní ìsiraka kan jẹgba fa kí ni tó sẹ̀ tọ́ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ dì rí ọjọ́ bẹ́ẹ̀ dì rẹ ní fásitì tẹ́ni. wọ́n ṣe jabajantis sórí bẹ́ẹ̀dì kí ni ṣẹlẹ̀ àfa gbogbo bẹ́ẹ̀dì di rádaràda ni lọ́dọ̀ ẹlòmíì. ó túmọ̀ sí pé mọ́tò mọ́sálásí máa <laughs> so ẹ kọ́ bẹ́ẹ̀ yẹn tiẹ̀ à orí orí àwọn mọ̀lẹ́kà la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun ọdájú pé bá pé èèyàn ni màláìkà tó ń gbé ìwò yẹn fún tó ti fọ́n láì níye gbà ojoojúmọ́ náà máa fọ́n gan pé ẹ̀yin wà ìkẹ́ wà bíbá ọ yẹ kẹ́ ẹ tiẹ̀ fó dára yín wò. ṣùgbọ́n gbàgbé pé màláìkà àwọn ìtakà sí ọlọ́ ẹ̀rí pé kò fọ́n tó fẹ́ bá fọ́n gbogbo ẹgbẹ́ pé wọ́n lásìdẹ́ǹtì ẹ̀rí mi sọ màálù já ọkọ̀ ojú omi sẹ́rì kò bá jẹ́rìí torí ẹ̀ lẹ́yìn ìgbà tó bá fẹ́ atẹ́gùn sí ìhó. kẹ́dọ̀ awokò fọlọ́kọ́lọ́kẹ́lẹ́ ṣáábí nínú táàtù gbàgbọ́ ń pa àjọgbìn dàlùkìyàmà ni pé á dìde dúró fún ìṣirò á dìde dúró fún ìṣirò wọ́n ti ṣirò fún wa o lórí níta gbélé ayé ti torí náà ló ti jẹ ló ti yẹ kó ní kálukú ọmọ kéèsì sí ọwọ́ rẹ̀ ṣéṣe rí lẹ́yìn ṣe ni àbí ṣe bú ṣé dáadáa lẹ́yìn ṣe ni àbá ìdá wọ́n ṣòfòfò ìwé iṣẹ́ wa àtúgbọ́dọ̀ gbàgbọ́ fàámàmán òòtì ẹ̀kìtà ọ̀bọ̀hù bìyànníìnì fẹ̀yàkúlù ọ̀hùnmọ̀kọ̀rọ̀ òkìtà àbìyà ìnì ìbọ̀lẹ́ntò ẹni mọ̀láàkìn ìsáàbìyà. ó dàbí àwọn ọmọ táwọn náà gba àwọn ìdánwò rẹ̀ ó rí fóun ṣe ọgbà a yóò gbé síwájú kálukọ́ máa rí ẹ ti bá kasa nígbà yẹn ẹ ti wo kàfá ọmọ tó gba ọmọ ẹ̀yà f àbọ̀mọ f lódò ragadu yóò fi tẹ ẹ̀ yọ agbèsè tìlẹ yọ tọkìn ẹ gba rìsọ́ọ̀tì lọ lára tó dorí àwọn títà láàmù kó o fún wa rìsọ́ọ̀tì ah, ó ń fún yín bá wà pé ń dorí tiẹ̀ láàmù bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tó bá gbàwé tiẹ̀ pẹ̀lú ọwọ́ sí rẹ̀ kọ́ sànù wa. فيقول يا ليتني لم أوت كتابيا لم أدر ما حسابيا قال وسعلوا تو nígbà tí kálukú bá rí ìwé sẹ́ẹ̀rì má lè hádà kìtàb láàrú gádìrò صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا يعني قالوا كن يولي ويسارة بعد جو قلنا القيامة والميزان للثواب dijọ́ pípé òsùn wa bẹ tí fi wọn sẹ́ wa láwọn tó ṣe rere ó fi gbẹ̀san rere láwọn aláìdó fi mọ́ra wọn lẹ́nu ibú tí wọ́n fi jìyà lẹ́nu tó mọ̀ pé yà àlùmíìzánù ọwọ́ o wọ́n tún wá ní mílánù yẹn tìjọ́ gbẹ̀ndẹ̀rù kìyàmù apá méjì lónìí wọ́n tún wá ní mílánù yẹn mizan òṣùwọ̀n tí wọ́n fi wọn iṣẹ́ oníkàlùkù wa ọlá hàn kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa. ọmọ tí ń jí nǹkan jẹ ọmọ tí ń ọmọ tí ń gbogbo ẹ̀ ni fi hàn wọn jọ gbẹ̀ndàlùkì àná. àbẹ́rẹ́ nǹkan ẹni tó gbé provision ní provision tá à ń wá tá à ń béèrè tí sẹ́wà láàyè tó lọ́ ọlọ́wọ́n á fi hàn pé wọ̀ ni ó kù bí tí ó sà lọ́jọ́ mi gbogbo yẹn wá pé ojú ò lè rè ṣé a lè kọrin fún àbá ni lè kọ́njọ́ náà orí tí o lè o lè sá lè kọrin orin kọ wákàní ètò ìbẹnuwájú kálukú lè kólé mẹ́lẹ̀ hàn yàrá máa èdè ń ṣe àlẹ́ni ọ̀gbìnì tí kálukú tọ tẹ̀mítọ́mi lẹ́rù ẹ má dì fún tẹ̀mítọ́mi lẹ́rù ẹ má dì fún kàbá sọ̀rọ̀ọ̀tù bẹ́ẹ̀ kó gbàgbọ́ pé sọ̀rọ̀ọ̀tù ń bẹ ọ òun náà ni afárá ti ń bẹ lórí jahannam gádà ti ń bẹ lórí jahannam. oníkálukú wa ibẹ̀ lágbà kọjá àtọmọ náà àtọmọ ọmọ náà bá tẹ̀lé bàṣubàṣu pé a irú ọ̀nà wo leléyìí wọ́n ní ó mú ó dà lọ àmọ́ wẹ́ ó irun lọ irun ẹyọ kan ibẹ̀ lọ́mọ náà gbà tí èkó sínú náà ibẹ̀ lọ́mọ àlùjẹ̀nà gbà tí èlọ ó kọ rẹ̀ náà nù sọ̀rọ̀t òdodo ni o àwọn anábì ọlọ́ọ̀nà ọ̀kọ́rí kọjá tó bá ti sọdá wọ́n lọ dúró lódì kejì kálukọ́ ọmọ wa wo àlùmọ́ rẹ̀ kálùmọ́ ẹnìkọ̀ọ̀kan bá ti gbẹ́sẹ̀ lé ibi tí sọ̀rọ̀t ti bẹ̀rẹ̀ sí mọ̀ àwọn anábì ọmọ abẹ lọ allahumma sallim sallim allahumma sallim sallim ọlọ́ọ̀dà kùn làá ọlọ́ọ̀la ọlọ́ọ̀la ọlọ́ọ̀la títí tí o fi kọjá àwọn ànábì yẹn máa ṣàdúà tọ́ ọ̀nbẹ nínú wa ẹni tó ṣe ike yóò kọjá tíò àfi bí ìgbà tí ètí máa ṣẹ́ ẹgbẹ́ tó tó bá fẹ́ ètí máa ṣẹ́ lójú sọ́nà lójijì tí o bẹ́ẹ̀ lẹ́lọ́mí ọ̀kọ̀já tó ti bá ara rẹ̀ lóde kejì pẹ̀lú yọ̀ǹda ọlọ. ẹlòmíì owó ti kọjá bí ìgbà tí ẹ sin eléyìí tó máa rí sá gidigidi bí ìgbà tí ẹ sin tó máa rí sá gidigidi tó kọjá ẹlòmíì ẹlòmíì ẹlòmíì títí táàbì ẹni tí ó kọjá ní ìjàpá ẹ̀rọ kéjàpá yóò máa tẹ̀ báwo yánkẹ́ yánkẹ́ yánkẹ́ yánkẹ́ yánkẹ́ yánkẹ́ kọ́sá ti rọ́nà kọjá ẹlòmí ọ̀rọ̀ akóró ẹni ọmọ ṣubú yóò máa dìde ni létí méjèèjì afárá yìí àwọn ẹrin ẹlẹ́gùn wà ń bẹ̀ tí máa gẹ̀yàn mú ẹni tó bá ti jọ́ ọmọ náà tó bá ti dórí sọ́ọ̀tù báyìí yọ gan mú tí wọ́n wọ̀ dábẹ́ ilé sí ilẹ̀ dé yìí gbọ́ bẹ́ẹ̀. هذه النار التي كنتم بها تكذبون اصبرها تصبروا أو لا تصبروا سواء عليكم iná tẹ̀ ń pè rọ̀nù iná tẹ̀ ń pè ní rọ̀nù ẹgbọ́nú rẹ̀ kẹ́ ṣe sùúrù àbí ẹ àfi ká múra ṣé àwa tá àti ìmọ̀ bá rọ́nà kọjá lórí sirọ́t àwa náà là tún ṣòfófó àwa là ń pẹ́ gàn àwa là ń tún ṣe jàǹbá àbá ti ní garanti ni tá a ní garanti àbá ni a ní garanti o torí ẹ oníkálukú wa gbọ́n sọ́ra ká máa hùwà rí ká máa ṣiṣẹ́ rí mọ́yọ́lọ́ ẹlẹ́dàá ọ̀jẹ̀ sànù wa kama ti alukurani lọ́pọ̀lọpọ̀ torí pé wọn ti bẹ nínú nǹkan tí máa jẹ kó sun wọn sẹẹrí yẹn kó ṣe ni kọ tẹwọn tó bá dijọ gbẹndé alukuyama. ثم حوض المصطفى كتب كتب والنبي محمد صلى الله عليه وآله وسلم أني أبتا أني أبتا لا للجنة àbàtà anabi sallallahu alayhi wa sallam ní gbogbo ọ dàbí ìbú rẹ̀ òòró rẹ̀ ó dàbí ìbú rẹ̀ ìrí oṣù kan ìní gbogbo rẹ̀ ìrí oṣù kan òní fífẹ̀ àwọn aha àwọn afe tẹ́ ẹ máa ha kí ni kí ni. kọ́ọ̀p àwọn pé kọ́ọ̀pù náà tún ọba yorùbá aha àti fèkínní jẹ́bẹ̀ kọ́ tí ń bẹ ní àyíká àbàtà nabi muhammed sallallahu ọ dàbí àwọn àràwọ̀ tí ń bẹ lójú sánmà tí yẹ àràwọ̀ tí ń bẹ lójú sánmà lọkà kọ wá ọlọmọkàlọdún tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé àwọn ife aha ti ń bẹ láyìíká omi àbàtà nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́nìkan lọ́mọ yòókà wọn. àwọn múmìnì àwọn ọmọlẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam wọ́n mú bẹ̀. omi rẹ̀ ó funfun ó ju wàrà lọ ó ju mílìkì lọ ó sì dùn ó ju oyin lọ ẹnikẹ́ni tó bá ti lẹ́ mọ gẹ́ kan tó bá yẹ mọ gẹ́ hmm. ẹnikẹ́ni tó bá ti lẹ́ mọ gẹ́ kan bẹ́ẹ̀ òun gbé òtún ní gbẹ́ mọ́ láéláé. anabi sallallahu alaihi wasallam yóò dúró nídìí omi àbàtà yẹn yóò máa ní ẹ máa bọ̀ wá mu ẹ máa bọ̀ wá mu ẹ máa bọ̀ wá mu torí ó ti dá mu bóyá ó ti dá mu táyà rà nàbì rèé bóyá lè sọ àdáàmù náà fara o àìsàn yìí èèyàn tó rí rẹ dúdú bí ìgbà tí máa forí kalẹ̀ tí èèforí kalẹ̀ tí máa forí gbògiri mhm. àpẹẹrẹ àlùwàlá gbélé ayé ti náà ni ó fi dáhùn nítorí pé ó ti sọ pé àlùmọ́ọ̀nù wọ́n gbé wọn dìde ní ọ̀gbìn dàlùkìyàmà burran muhajjalina min athari alwudu lẹ́nu tí iwájú wa ń bì tí ń kọ́ yóò máa kọ́ mọ̀nàmọ́ná yóò máa kọ́ mọ́lẹ̀ àwọn oríkèé wa táǹfọ̀ níbi àlùwalá o gbogbo ìmọ́lẹ̀ ọwọ́ à nítorí pé àwa gbélé ayé àṣekí ni àṣàlùwalá ibi táwọn ẹbí ó ti dá wa mọ̀ nígbà tí. gbàtà àwọn sọ yìí pé tẹ́lẹ̀ bá sọ pé ẹ má bọ ẹ má bọ ẹ má bọ àwọn èèyàn mi ni àwọn èèyàn ni tóró ti rí àpẹẹrẹ àlùwalá lára wọn àwọn kékeré ni tá lè yan rẹ àwọn eléyìí ṣe yan rẹ àwọn eléyìí ṣe yan rẹ ọmọwọ tí rẹ àwọn eléyìí yan rẹ ọmọ ìwọ tí rẹ torí ká wa ká pàápàá fún ká níta bá pè lẹ́sìn ni ká máa ṣe níta ìbá sara ẹ̀sìn ká ṣe kí ni ká jìnà sí. wọ́n ní kí ẹ̀kọ́ sallallahu alayhi wa sallam. onìkan ló ní omi àbàtì. àwọn anábì míì náà ni ìwọ́tà anábì wa ló tóbi jù ọmọ ẹlẹ́yìn kọ̀ọ̀kan yóò múnú àbàtà anábì tẹ̀ fẹ̀yà hànà lèmọ̀ náà lẹ́bi ṣẹfà ẹ̀ abayọ̀ ẹni tó bá rí mu nínú omi yìí kọ́ tara rẹ̀ dẹni tó rí wọ́sùn ẹni tó bá ti lè rí mu nínú omi yìí abayọ̀ nítorí tí wọ́n máa ń sáré lálùkìyàmà ni dispensary nǹkan mélòó lọ́wọ́ hospital mélòó àwòdìlá clinic kò sí. tọ́ ìyẹn ni pé wọ́ọ̀dì mi wọ́n máa ń lò kí ṣe nítorí pé ó rí bẹ́ẹ̀. ọ̀nà yuzadu muftari kama warat wọ́n máa lé àwọn òpùrọ́ àwọn ẹni tó ń parọ́ mẹ́sì Islam <coughs> tó ń parọ́ mọ́ lọ àwọn tí ń parọ́ máa Nabi sallallahu alaihi wasallam wọ́n máa lé wọn jìnnà sómi yẹn wọn ò ní jẹ́ kí wọ́n débẹ̀ ambọ̀sibọ́sí kí wọ́n mú un bẹ̀ bí wọ́n bó ṣe wá lọ àwọn hadith. wa man naha subul as-salamati lam yurad gbogbo ẹjọ́ máa gbọ́ ojú ọ̀nà ọ̀la tó tẹ̀sí ìsìláàmù tó ṣe tọ̀hídì gidi ẹnìkan ò nílé o kúrò nídìí àbàtà Nabi wa Muhammad sallallahu alaihi wa sallam kàkà bẹ́ẹ̀ àwọn ẹni tí ò mú nínú ẹ̀ fọ̀tún mọ̀ pé àánú wọ́n á kó fò. فكن مطيعا وافق على الطاعة في الحوض والكوثر والشفاعة ومن أجل كما تلت له jẹ́ni tí wọ́n máa tẹ̀lé tàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kó o lè bá àdáni tó ti pé wàá ti kò ń jẹ àti máa bẹ pẹ̀lú àwọn ẹni tí ń tẹ̀lé tọ́lọ́ ọ̀dà tí ń tẹ̀lé tàbí sallallahu alayhi wa sallam níbi mímu nínú omi àbàtà níbi gbígbà nínú òòrè ńlá tọ́lọ̀ sí fún ànábì alkautab. nínú nínípìn nínú títọrọ ọpẹ́ Ànábì sallallahu alaihi wasallam ṣe fáwọn tí ń tẹ̀lé tiẹ̀. فإنها ثابتة فإنها ثابتة للمصطفى أتي أبدا أتي كوثرة أتي سكبة بقبة أفتني لكتا نبيني وجا قلنا القيامة كغيره من كل أرباب الوفاء gẹ́gẹ́ bí àwọn èèyàn míì náà tẹ́yà tẹ̀sán lẹ́bùrọ̀ Muhammad sallallahu alaihi wasallam báwọn náà ti ṣe ní àbàtà tiwọn báwọn náà ti ṣe jẹ́ ẹni tó ṣìpẹ̀ mìnà áyàlè mi gẹ́gẹ́ bí gbogbo olùmọ̀ gbogbo olùmọ̀ náà wọ́n ṣìpẹ̀ ẹ̀rí pẹ́lá ńlá ni kéèyàn onímọ̀ ẹ̀tọ́ sí kéèyàn kó ń poro ń tu olódo olùmọ̀ náà ti sípẹ̀ olùmọ̀ tó dúró déédéé ti sọ̀dáàrà olóòtú sípẹ̀ tó bá ti jẹ́ ọ̀gbẹ́ni dàrú kéèyàmà fáwọn ẹni kọ́ lọ́wọ́ bá bá tó bá gbà fún kíkó sípẹ̀ fún kàrúrọ́sọ̀lì ẹgbẹ́ tí àwọn ọ̀rẹ́ ń ṣe ọlọ́ọ̀ni àwọn olùmọ̀ náà sípẹ̀ wọ́n àbọ̀rọ̀ àrì àtàwọn dáadáa ṣíṣe. سوى التي خصت بذي الأنوار yàtọ̀ sí ìsìnkú ẹ̀ eléyìí tó jẹ́ tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam tẹ́lómi ò lè tẹ́lómi ò lè bá sorogún bẹ́ẹ̀. ẹ sọ àwọn ìsìnkú ẹ̀ tẹ́ pé ànábì nìkan ni ó ẹlòmí ò ní ṣe ń jọ̀gbìn dàlùkìyàmù. number one ash-shafa'atul kubra ìsìnkú ẹ̀ ńlá eléyìí tó tóbi jù nígbà tá à ń bá ń sá sókè sódò. So táwa fi sábẹ́rẹ́ anábìrẹ́ Muhammad sallallahu alayhi wa sallam yóò sì pẹ̀ fún gbogbo ẹ̀dá eléyìí ni al-maqam al-mahmud al-maqam al-mahmud naam number two. <coughs> ìsìpẹ̀tà nàbì sallallahu alayhi wa sallam wọ́n ti ṣe fọ́ọ̀mù àlìjẹ́nà pípọ́ náà wọ́n jẹ́ kí wọ́n wà àlìjẹ́nà wọ́n ti kó wọn sọ́tọ̀ wọ́n ti mara wọn pàwọ́ wà àlìjẹ́nà kó wọn kú anabi ní ọba àwọn tọrọ pẹ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ẹjẹ wọn wọlé nọ́mbà tírì nínú àwọn àsìkò tọjọ tí nìkan ẹni tí ti wọlé tẹ́lẹ̀ ó ti fún wọn eléyìí tí nìkan àwọn Ọlọ́run mìíràn àwọn àwọn ṣùhàdá àwọn náà ṣe lọ́nà sọ pé wala tanfa'uhum shafa'atu shafi'i náà ìtọ́jọ́ta ànábi tẹ́lómi ò ní bá ṣe. náà. bẹ́ẹ̀ni ìsìpẹlẹ kẹta kúnlẹ lẹni tó ṣe é pé ó ti wà nípò pípọ́ máa lọ náà tálẹ́bí ó sì pẹ̀fù pípọ́ máa wọ̀ náà tí ó sì ní wọ̀ náà. tọ́ tó a yẹ ká gbára lépa náà bí ó sì pẹ̀ ká má sì rẹ̀ rí. Ah, ànábì ni ó sì pẹ̀ wá tó bá dọjọ́ àgbèǹde ẹ̀mí ẹ̀kọ́ ni títí àlùkò ọmọ kọjú ìyà sínú ló dùn sọdọ́rí pé ẹlòmíì wákàtí ọmọ ẹ̀dá yóò rò pé wákàtí ó gbóni lálùjẹ́nà ó múra ó di ṣòkòtò rẹ̀ ó le ọ̀kẹ́ ẹ̀yìn lẹ́yìn àwa gbà ó pọ̀lọ̀ nìkan lọ́mọdé tí gbèǹde yọ jẹ ṣùgbọ́n ìjọ òní òde kọlọ́jà iṣẹ́ wò ṣe lẹ́dìí tí wọ́n lè ṣe jẹ́ pé àgbọ̀dọ̀ fásikó wá ṣòfò àgbọ̀rọ̀ fàkókò aráàlú kí ẹ mọ̀ pákókò yẹn gan oní méèlì oní méèlì sẹ́wà tẹ́lẹ̀ pé ibẹ̀ là ń kó sẹ́wà pamọ́ sí ẹni tó bá lọ àsìkò tiẹ̀ dáadáa tó bá dáadáa pàdé ẹni tó bá lọ tiẹ̀ báṣubàṣu onígbà kankan pàdé ju tó fi ṣe lọ náà àpèjúwe wa dàbí tọmọ ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n ti sọ fún pé kọ́ọ̀sì tó wá sí o ọdún márùn ló fi parí ẹ̀ so ó sì bẹ́tà láti gbà tó ti enroll kò ti kọjú mẹ́kọ̀ọ́ rẹ dáadáa torí kí rìsọ́ọ̀tì rẹ ó lè dá from the first day wọ́n yàn jẹ́ pé tó bá di last day ọ̀rẹ́ ẹ̀rìn fún mi ni àwọn ọmọ kan wá mójútó náà sí àyà wọ́n mójútó ẹ̀kọ́ wọn wọn èèfà sìkò wọn láre wọn èèfi sófò ìgbà tí wọ́n jáde tí wọ́n àrẹ́sì gbogbo rìsọ́ọ̀tì wọn láti bẹ̀rẹ̀ wọ́n rí kó ọmọ gba first class ọmọ kankan fetí pálapà kékeré ní kíni bẹ́ẹ̀ láti ẹsẹ̀ pé wọ́n rí àlùjẹ́nu àlọ́ ẹ̀kọ́ tipátipá lọ́daràn ti gbá pàṣẹ nígbà tí wọ́n jáde <coughs> elétúmọ̀ sí pé ní ìbá ṣe jòkó ní ọba ara rẹ̀ èèyàn gbọ́dọ̀ mójútó gbálùkì yá màlè nígbàjẹ́ tó ti kà ìwọ náà ló ṣe ra rẹ̀ oníkálukú wa ká lè rí àwíjàre kan wíwájú ọlọ́run pé lọ́fà láàfi ṣe dáadáa ju wípé afàsìkò wa ṣòfò láyé àfi ráàlì lọ ọlọ́run mẹ́sàn-án lọ́kàn ẹni tí ó fàsìkò rẹ̀ ṣòfò. وما سؤالك أن يتوفاتك أولى بعد سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك